الرحلة محمد وصاحب القرآن محمد صاحب المقام محمودا محمد وصاحب الحجات صلى الله عليه وسلم باب الجنة محمد أول خلق الله محمد أول نور خلق الله محمد نصر الله orúkọ tèmi ni Aisha Abdulkadir Ayédè orúkọ mi ni alájà fasila títílọpẹ́ àlẹ́fà àyàwó títílọpẹ́. orúkọ tèmi ni ibnu ismail muritado ibnu elégbòogi ọmọ bàbá elégbòogi muridi bàbá wa ṣe ismail elégbòogi ni mí. orúkọ mi ni alájà alifat. èmi ni wọ́n mọ̀ ń jẹ́ alfa láti lu kaula látànà ṣé amẹ́dá Tijani Niasse tí mò ń jẹ́ ìkan nínú àkóbàtà wọn alfa Niasse ọ̀la ṣé o. èmi ni wúríwájú àmọ̀pẹ́ umulifaidọ̀ nínú ìlú Ìwó àti agbègbè ẹ̀. orúkọ mi ni alahaj mukadam mifrahudeen abdulhamid akorede olórí ọmọ kéwù gbòòrò Ìwó àtàgbègbè ẹ̀ wòye tó jẹ́ ìmáàmù àgbà ní ìlú Port Harcourt. orúkọ mi ni alhaji shehu abdulmajidi ọmọ babalakumu tí mo jẹ́ àlééfà àkọ́kọ́ fún babalakumu kí ọlọ́run bá mi kọ́ bá mi ṣe ìkẹ́ àti ìgẹ̀ fún wọn. èmi ni ismail asaba elégbòogi tí mo jẹ́ khalifa àgbà gbogbo ilẹ̀ wo grand khalifa tijaniya for iwoland. mo wá bí kíkì kí bàbá wa àgbà khalifatul am fún gbogbo olúwa níbí ìlú Ìwó ń bí. adúpọ̀lọ́wọ́ náà tọ́jú òní sójú ẹ̀mí wa àṣàdúrà fún ṣéwù kọ́lọ́run ó bàlá kó má ṣàjẹ́ kí àdúrà ó kí wọ́n fọdún ìdágbére fáyé. èyí tí ọ̀jọ̀gbọ́n tí mọ̀lánà ṣe Ibrahim ní muhammadun basharu walaysa kal bashari sirfula akeke wa rabbi tọ́ asama anabi kò sí ibú la anabi bẹ́ẹ̀ bá ti rí ìsúndàánú bú dandan ni kí ibú anabi náà kọ́ ya jù lọ kọ́ ya sí ẹ̀dá náà àrántí ànábì tọ́lá ànábì náà ìfẹ́ tiwa náà ló kó léyà agbọ́ pé nù rí wáyà péjọ tó bá dijọ́ àlìkẹ́ àmọ́ bí ilẹ̀ bá pọ̀ àwọn èèyàn jáde nínú ẹni tí ọkọ̀ kọ́ pọ̀ jáde náà là ànábì bólóńjọ́ ọkọ̀ máa jáde lẹ́nu ànábì náà ni pé àyìnà òmátì ànábì náà fi àwa àlùmọ̀ rẹ̀ ṣeré ìdí ni tọ́ ẹ pé gbogbo ayé lápapọ̀ ọlọ́ndẹ̀ wọ́n mọ́ Allah bàbá tẹ́ ń tẹ̀lé tá ànábì tá arántí ọlọ́run náà nù àmọ́ ká máa rántí pé ìwà lọ́lọ́ fi rántí ànábì ká da sẹ́bí ká da sára ká da sọ́lọ́ ká da sọ́mọdé ká da sàgbàlagbà ká da sáwọn tó da sí wa ká da sáwọn tí ò da sí wa látara eléyìí náà láàmú ọkọ̀sí lára ànábì sallallahu alayhi wa sallam. bala iná fi ardu Taha Muhammadun fazaka akikun zaka sali uwa garkadu. وزاؤه عزا قبا وبين ذا وذاك مراد من حمينا محمد وذلك بطان وأذاك كندق به فاسقر كان قبل يودد awaki ẹbọ olójú òní tọ́lọ́ ń dájọ́ ọ̀nà náà òní fún a fi títóbi ìwọ ọlọ́run a fi bẹ lọ́run ọlọ́run mọ̀kẹ́ wọn kúrú láàyè wọn o wọ́n ń ṣe tọdún ìlọ́wọ́ ọlọ́run jẹ́ wọ́n ṣe tẹ̀mí ìrọ̀rùn o igba ọdún ọdún kan ni ọba ni sọ̀rọ̀ wọn ọlọ́run mọ́jọ náà ma ní mọ́ wọn ni ó jẹ́ kó máa wọlé wọn ọlá kó Amen. kọ́ pẹ́ ń bẹ̀. kọ́lá ìjẹ́ kí ẹ pẹ́ láàyè náà ẹ̀ka ti áfíríkà náà. kọ́lá lùbáríkà. kọ́lá ìjẹ́ kí àlùbáríkà yóò lékún sí i adé orí ọ̀kín. bàbá wa adé orí ọ̀kín. wọ́n tún sọ̀kan. wọ́n ní wọ́n tún sọ̀kan. ó ní ntí ṣẹlẹ̀ yìí. ntí ṣẹlẹ̀ yìí. kò ṣẹlẹ̀ rí. wọ́n ní ìṣẹlẹ̀ rí. gbé ní gbogbo ìwóso. gbogbo ìwóso. tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwóso kì í ṣe pé ọmọ bẹ. kì í ṣe pé ọmọ bẹ. eégún ni ní gbogbo ọ̀ṣun. eégún ni ní gbogbo ọ̀ṣun. eégún eégún. eégún ni ní gbogbo ọ̀ṣun. gbogbo ọ̀ṣun ṣùgbọ́n tí ń ṣẹlẹ̀ yìí. ṣùgbọ́n tí ń ṣẹlẹ̀ yìí lọ́wọ́lọ́wọ́ báyìí. ní ti ní fáìdà ti ṣe ìbúra. ní fáìdà ti ṣe ìbúra yìí. kò ṣẹlẹ̀ rí. kò ṣẹlẹ̀ rí. ẹ ń bá ṣe nǹkan. ẹ ń bá ṣe nǹkan. ẹ ti kárí sọ bá gbé ẹni tí kárísímà ẹ bá gbé. ẹni tí kárísímà ẹ bá gbé. ó yẹ ká lù lọ́gbọ̀n ẹ. ó yẹ ká lù lọ́gbọ̀n ẹ pé ó kú iṣẹ́ ó kú ọ̀rọ̀ ṣe ó kú ọ̀rọ̀ ìyá ṣe. it is not how far it is not how far. bàbá ní it is not how far. but how well. but how well. Salman Farisi ló ń lára ra nàbì. onírírí tó ń wà ra nàbì ọlá nàbì ń jẹ làbídùn lọ́wọ́ òun wá náwó sàn nàbì ànàbì fún làbídùn. yẹ́ẹ́ rabbi hamdan. ó ní fífi wọn tí ó fún ńlá ní làbídùn náà on wá jẹ làbídùn náà òun fi kóró sọ́wọ́ àlàáfíà òun wá tún náwó sí ànábì lẹ́ẹ̀kejì ànábì tó fún làbídùn ó tún jẹ ó tún fi kóró sọ́wọ́ o tun tún náwó sí ànábì lẹ́ẹ̀kẹta ó tún jẹ ó fi kóró sọ́wọ́ àlàáfíà ọwọ́ àtàjí lójú oorun èèmà tí ó wà á rí nínú ojú oorun rẹ̀ bí ń ṣe ń jí báyìí òórùn làbídùn rùn lẹ́nu rẹ̀ ó sì tún bá kóró mẹ́ta lọ́wọ́ rẹ̀. yé kọ́rọ́nà mẹ́ta anábì òsì sí láyé mọ́ ọwọ́ agbéra ọwọ́ lọ ọ̀dọ̀ Sayyidina Ali ìgbà tí wa wà wọlé àlí ọwọ́ inú ìmọ̀ tọ́lọ̀ wá fi hàn ọwọ́ bátálì náà ń jẹ làbídò lọ́wọ́ àti Hasan àti Hussein sí Ali Ali fún làbídò ojú kó rọ́wọ́ sí Hasan Hasan fún sí Hussein Hussein fún làbídòsì tó pọ̀ nù kótó ọwọ́ ní kíní pọ̀ díẹ̀ yá abala asani asiyada ó ní wọ sẹ́dínà alì ẹ̀wà fún wa díẹ̀ sí sẹ́dínà asan lọ́wọ́ fún lẹ́sì pé làwùzá dakali jáde fílì manami lásìdínà kàfìlẹ̀ yá kọ̀sọ̀. wọ́n jẹ́ àlìkàwọ́ àlàmẹ́lìmọ̀ àpàtì wọn ó ní láta ìtọ́ jẹ lánàá náà ju mẹ́ta lọ mọ́gbà mẹ́ta lọ lónìí èyí wọn máa jẹ́ ti bàbá wa pé ẹ̀yin kọ́ ọlọ́ni ìdèyàn ọ̀rọ̀rùn ẹni ọba wa dèyàn ń kó di ọba tó ní lóní òdì wọ́n tí ọba tẹ́ lọ́rùn ẹni tó ní náà ló ń bá fẹjọ́ ọlọ́run wọlá gbogbo ẹsẹ̀ àtòrí tó ti débí lónìí àtàwọn tí wọ́n tó ń bẹ́ẹ̀ kalẹ̀ gbogbo ohun tí jẹ́ pé èyí tó ṣe ń dò ní àti dágbére ni mọ́jọ́ tọ́ sí bàbá wa. ẹ tí à ń ṣe lónìí mọ́lídìí nàbí yìí ni tí í ọjọ́ bíi anabi muhammad sallallahu alayhi wa sallam tó ọlọ́run kó gbà fún wa ẹni tí í ṣe náà ni àlééfà wa Tìjàní alẹ̀ wo àṣẹ ismaila àṣàfà ilégbòogi ọlọ́run ní jẹ́ kó fún wa ọlọ́run anabi lọ́dọ̀ ọlọ́run àwọn ẹlòmíràn wọ́n lè máa sọ pé mọ́lìdì àbí ọ̀dà gbogbo ayé náà ti wá mọ̀ pé mólídì dá àmọ́ mòlídì nàbí yìí ẹni ọlọ́run bá pè ní oríire tọ́lọ́ máa fún yẹn àṣẹ látọ̀dọ̀ ọlọ́run ọba ni ẹni tó bá wù ní máa fún islam ọlọ́kànnì tọrọ mọ́ islam pọ̀ oríṣiríṣi ní kálukú lè máa ṣe nínú islam àmì ìtọ́lọ́ ń fà wá ṣe àdúgbò lọ́dọ̀ ọlọ́run mọ̀lídìí tí sẹ́ Ibrahim ṣe àwọn òjẹ́ ẹ̀fẹ́ gbọ́ nǹkan kan mọ́ ẹ̀ bá ń kọ́ da ẹ̀ bá ń pè ọ̀dà bẹ́ẹ̀ lọ́dà ọlọ́run ti pa wá sí bẹ́ẹ̀ pé ọ̀dà ọlọ́run ti pa wá sí a sì ti rí na adúgbò lọ́dọ̀ ọlọ́run tí sẹ́ Ibrahim ṣe tí àfàbù ṣe rí ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n yin ànábì Muhammad àwọn ẹlòmíì àti ẹ̀ sọ wípé oṣù ànábì ti kọjá oṣù ta ló wá gbogbo oṣù ayé gbogbo ọdún ayé gbogbo ọjọ́ ayé tànábì wa Muhammad ní ṣe tọ́ba yí ọ. Allah Allah Allah Allah ya Allah Allah Allah Allah. الله الله الله الله يا الله الله الله الله الله الله على تهيام والبرها حبيب إلهي والجهال قرما الله Allah, Allah, Allah, Allah. ya ọ̀nà ìtọ́jú ọ̀nà ìfẹ́ gan ni. bàbá ní ìtọ́jú ọ̀nà àwa ìfẹ́ gan nìyẹn. ìfẹ́ là kọ́kọ́. ìfẹ́ ọ̀nà kọ́kọ́. ìfẹ́ òdodo. ìfẹ́ òdodo. ìfẹ́ ti pàápàá. ìfẹ́ ti pàápàá. ìtí ìsìlámù gbé wa fún wa náà nìyẹn. bá kírun lè wọ ọlọ́run ó gbà ṣùgbọ́n náà ní ìjẹ̀mọ́ ni ìfẹ́ náà ni. ètò náà ṣe fún wa yìí. ètò náà ṣe fún wa yìí. oore ńlá ni. oore ńlá ni o. ọlọ́run dákun jọ. kí a máa lékún nínú ẹ̀. kí a máa lékún nínú ẹ̀. ọlá ṣéwù lọ́dọ̀ náà. àsìkò àléfà wa yìí. àsìkò àléfà wa nílùú ìwé yìí. ọlọ́run jẹ́ mọ̀ sí dáadáa. ọlọ́run jẹ́ gbogbo owó mọ̀ sí dáadáa. ọlọ́run kò náà ní Sheikh Ibrahim. ọlọ́run náà ní Ibrahim ọ̀nà àbọ̀dáàlẹ̀ ṣe Ibrahim. àwọn tàná là ń dákọ lónìí. àwọn tàná là ń dákọ lónìí. à ń bomi ní ti àná. à ń bomi rere tiwọn náà ni. táwọn náà ṣe bomi rí tàwọn aṣáájú wọn táwa fi bomi rí tiwọn yìí ó dájú báwa náà bá bomi rí tiwọn dáadáa wọ́n bomi rí tiwọn náà lọ́la. àbọ̀fọlá ṣe bàbá. àbọ̀fọlá mọ̀ọ́lá ṣe Ibrahim. habulilwa wọ́ọ́. شيخنا ذا صحة حبل الورى شيخنا ذا صحة هم الأعيان فخرنا ذا موهب هم الأعيان فخرنا ذا موهب هم الأعيان فخرنا ذا موهب Ntí wọ́n máa ń tó ábúlù sí dẹ́yìn abúlúwàrà. abúlúwà àwọn ilẹ̀ yìí àgbàlagbà jẹ́ fún wa. ṣe ìdùnnà sàṣà tì. gbogbo yín pátápátá tí ìbá sọlá yín ni tókùnrin yẹn bá ti já ní ilé ayé ò bá ti bàjẹ́ lẹ̀kẹ́ náà. Umar anu fakun azamu hibi. Umar anu gbogbo ẹ̀yin tá à ń sọ yìí náà, àpáta ńláńlá yóò àwọn onílógà tábà ń sọ̀rọ̀ nípa jìbáàlù àwọn òkè tó yẹ pa àlè fojú rí ni tábà ń sọ̀rọ̀ nípa tọ́ọ̀dì òkè tó le gan tó tún wá ṣùgbọ́n àràánù òun tiẹ̀ àti ẹ̀ lè sọ bó ti tóbi tó ni bẹ́ẹ̀ ti jẹ́ nìyẹn àgbàlagbà. ìlà fásì lísìlá òsì yusama abba abasi bilayasi walabasi walaizalbasi tijani sheu tijani ẹlẹ́ẹ̀kan náà. wọ́n bá ní ànábì ṣe nǹkan kan. bàbá mi àṣẹ àpèlèfàtà. o lè ní bó ti ṣe. ọlọ́jà rí iye bẹ́ẹ̀. ó bá ṣe pé níjọ́ tí ń ṣe. ọmọ bàbá sí ọ̀nà méjèèjì. ó ṣe bákan níjọ́ táwa náà máa fẹ́ ṣe. lé tí ọba ti mú ẹbọ dání tí ó sì mú àmúti ah. dání kọ̀sọ́nà táwa náà ò lè gbà sí. ó ṣe lọ́nà tiẹ̀ àwa náà ló ṣe lọ́nà tiẹ̀. ìṣe lọ́nà táwọn èmi gbà ṣe ni pé ìmọ̀ ń gbà wẹ̀ ìṣe táwọn gbà ṣe ni wípé àwa ń fáwọn èèyàn ló jẹ à ń jókòó rẹ̀ à ń bá àwọn èèyàn sọ̀rọ̀ lọ. àyèbá wa wọn lọ fà wọn kú ọdún lónìí o ọ̀pọ̀lọpọ̀ ọdún báyìí ló jà sí láyé ká sí láyé àtàwọn àti ọmọ àtìyàwó ọba tó ní kó pé ń pé láyé wó yọdún tí ń bọ̀ yóò dúdú báyìí lọ èyí tí a ṣe yìí ọlọ́jà àtọ̀kọ̀ ló láyé ọmọ sábà ìbòyìn láṣìírí ọlọ́lá ọba tí ń gbà fún ọlọ́mọ kọ̀ọ̀kan lálẹ́ dàpọ̀ ọlọ́run wọ́n ṣe lé e láti mọ̀ fún bàbá wa ilé èkó ọlọ́mọ ṣe láti mọ̀ fún wa. ọlọ́mọ ṣe lọ́dà. tó Tijani alẹ̀ fún pátápátá látòkè délẹ̀ ọlọ́ba. tó bá di ìwòye ọdún tí ń bọ̀ mọ̀jà máa fi kúrò ọ̀la ránṣẹ́ sí bàbá pé ah, ilé ìdùn ń pọ̀ á ṣe wá dùn tó báyà ṣé kí n dágbére ni ọlọ́mọ fàbúrú bẹ́ẹ̀ sí bàbá. mi kọ́blẹ̀ àtìtàbí sọlá wà fí mustada ẹ̀sùn yusuf warakọ suma lada labasa ohun anta wala mudigati wala alakọ mutawara tẹ kabu sẹfi inna wakọdi ajamina zan wala. darako wadda na'akal muqtataman tajul fi'i falasta tatar tukul zolbi bila aimin izamadu al allama ba'ada tobako atak dawaba innaka muqtaimin indako aliyah kata nafko اللهم صل على سيدنا محمد فاطمة وكل فاطمة سبقنا سبقنا فارها صراط المستقيم وعلى آله وقدر العظيم sì lọ tí wọ́n dálẹ̀ wá tán àwọn ni wọ́n nàdúrà tó láṣẹ pẹ́ ni. bàbá wa àgbà àlẹ́ wa gbogbo wọ́n ní mẹ́ta lọ́kàn ni wá wọ́n ní mẹ́ta nínú ọ̀kan ìdáhùn máa ń wí nípa three báwo bá ti fẹ́ ṣàdúrà báyìí. Mọ̀lánà Sẹ́wùsánì Àwọ̀lù. Bàbá wa àgbà Ṣẹ́hù Bello Rájí. Bàbá wa àgbà ó sábà bí afẹ́nifẹ́re. Bàbá wa lókè ìṣúná. Bàbá wa ní kún sinimá ọlọ́run ló tó kí àwọn alàgbà wa mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn mẹ́ta lọ́kàn tí a lọ mo dúpẹ́ fún ọlọ́run fún bàbá wa alihaji sheu ismail elégbòdì ọlọ́run ní jẹ́ kó fi eléyìí ṣe àṣemọ́láyé ní agbára lọ́wọ́ ọlọ́run níwòye ẹ̀mí wọn á lékún sí nínú ọlá ìmọ̀ àti òye. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tí ó jẹ́ kí tó tún kàwáyé fún Maulid tọdún ni ọlọ́run jákàsọ̀ pọ̀ rẹ̀ láyé wọ́n ṣe lè lókun fún Shehu Ismail Elégbogi ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lọ́jọ́ kí wọ́n ṣe inú ayé ọláàfin ànábì ọláyé ànábì ọláàjọkàn oṣù tó lọ gbogbo àwọn tí wọ́n wá pátá ọlọ́run ò tẹ́wọ́ lọ́nà tó jìn àwọn tẹ́wọ́ nítòsí ọlọ́run ìṣọ́ rẹ̀ ọba níbàní fi sọ wọn. tó bá fẹ́ súnmọ́ yàn tó bá fẹ́ associate ara ẹ̀ mọ́ yàn èèyàn pàtàkì ni kò súnmọ́ torí ká associate ara ẹni mọ́ èèyàn gidi ìwọ náà ní nǹkan gidi wèrè tó ń bá rìn ló fi níyà ló fi rí oríire èèyàn máa ń súnmọ́ lóríire ni ṣé wà elégbògi olóríire nìyí èèyàn bá wá súnmọ́ yín kò ṣe wá ní oríire ọlọ́run mo fọlá agbára ẹ̀ bẹ́ẹ̀ àwọn ilé ìbùsọ̀ pé a child is like a sword If you don't know how to use a sword, you might eventually injure yourself with the sword. alaikum ka ti kẹkẹ mu aba anabi wa muhammed sallallahu alaihi wa sallam maulana sheikh ahmed atijani ibrahim oniyans ló fi dórí maulana sheikh ìdí aliyu sise babule adra ọlọ́nba nìkẹ́ gbogbo àwọn bàbá yìí wá wọlá àwọn bàbá yìí náà gba àwọn aṣíwájú wa tá a fi òórùn wọn sá sọ ọlọ́ndàkùn àtúbọ̀tán ẹnìkọ̀ọ̀kan ọlọ́mọṣáájú ó dá mọ̀lánà ṣe ismail àṣàfà ilégbòogi àlefàólà fàì fún gbogbo ìwòsò ọlọ́run jẹ́ kẹ́mìlẹ̀ ọ̀pọ̀ ọlọ́run wọn pẹ́ o ọlá kàrámọ̀ mọ̀lánà ṣe ibrahim ọlá olówó wọn lọ́dọ̀ ọlọ́run mọ̀lánà ṣe abdulrauf alagbe olódodo. mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba nínú ààyè tá a wà yìí pẹ̀lú látìgbà tí a ti wà lójú ọ̀nà tọ̀ríkà mọ̀lánà ṣe hamida tijani àgbàgbà kankan ni a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó wá láti òkèèrè láti ìlú èkó láti ìlú ìbàdàn láti kaduna láti port harcourt káàkiri àgbáláyé láti london fún ayẹyẹ ọjọ́ bíi anabiwa muhammadu sallallahu alayhi wa sallam a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba a kí gbogbo wa pátápátá pé ọ̀pọ̀lọpọ̀ ọdún láṣẹ láyé àti lọ́jọ́ ìpínlẹ̀ kahama wọ̀làláwọ̀lá wàlákùátá éèlà bìlálà rẹ̀ ọlọ́run ní fi eléyìí ṣe àṣemọ́ fún wa wọlá àtùmáríkà wọlé ọlọ́run wọlá yàlẹ́dùn wa muhammad wọlá mọ́ṣáláwà wala quwwata illa billahil aliyyil azim. la ilaha illa aláwòlá bóyá la ilaha illa aláwòlá ilaha illa Allah. gangan nípa àfihàn ànẹ́bí hàn pẹ̀lú dúkìá wa èyí ò ní ná dúkìá ìfàdébíwá Muhammad kọ́ pàdánù èyí ò ní torí ànábì ṣe nǹkan dáadáa kó káàbàámọ̀ bọ̀ ńbẹ̀. orúkọ mi ni Muhammad Misbahudin, Abdulgani hadi ni Maulana Sheu Alhaji Bello Muhammad Rush tí mo wá bá olólùfẹ́ mi ọ̀rẹ́ mi àlébátú ọlọ́pá ẹ gbogbo ìlú Ìwó ṣéwò Ismail Asaba elégbòogi ṣe ọdún ọjọ́ bíi anabiwa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run kọ́ wọlá títóbi ànábì náà ọlọ́run tí tí wọ́n ṣe ọ̀pọ̀pọ̀dún láyé mo sì kí iléeṣẹ́ yáàyì náà tó pé ó jẹ́ ambassador fún tọ́ríkà Tijani wa Faidatul Ibrahimiyya ọlọ́run kọ́ máa bá májèkí iléeṣẹ́ náà ọlọ́run tí kò bàjẹ́ o wàlá láìla wàlàfà náà ó má kánà àlíyà àgbégalóyà máa ṣe fún àwọn. ànábì wa ní gbogbo ẹni tó bá wá ná kọ́bọ̀ nítorí múlùdí mi ó ní ó ti dájúdájú pé àlìjẹ́nnà náà ni ó fi ṣe ìfàjẹ́ kí ọlọ́run ọba aláàánú kí ọgbà gbogbo owó tí bàbá wa Elégbogi tó ná lórí mọ́lùdí yìí kí ọlọ́run ọgbà lẹ́sẹ̀ fún wa. ọlọ́run tó ní ká tọdún ìṣe ìtọ́jú tí ń bọ̀ ọlọ́mọ́sá ṣe ń rọrùn wọlé ànábì Muhammad ẹ̀mí bàbá àlefọ́ ọlọ́run yóò gùn iléeṣẹ́ wa Yayi TV má kó bàjẹ́ ó ń ga sí i ni má jẹ́ ó lọlẹ̀ láíláí. àṣàdúrà fún iléeṣẹ́ tí wọ́n gbóhùn wa ọlọ́mọṣẹ́ ìjádùn àwọn ó gbà má jẹ́ iléeṣẹ́ wọn ó jóná má ó bàjẹ́. Yayi TV tí wọ́n wá náà wọ́n ṣe dáadáa fún wa wọ́n dé nígbà tí a ní kí wọ́n dé wọ́n ṣiṣẹ́ wọn bóyá ṣe yẹ kí wọ́n ṣe ọlọ́run bá ń ṣe dáadáa fún wọn ọlọ́run mọ̀ fún wọn lẹ̀ kí ṣe wọn mọ̀ rẹ̀ lẹ̀ káwọn náà mọ̀ rẹ̀ lẹ̀ láéláé.